memories, pictures, Seriki movie, ọ̀gá àgbà níbi ká ṣe sinimá, títún ta tún gbé jáde lèyí o. Hashtag ọjọ́ ìbí mi lọ́kọ́lé rẹ̀, olóyè lọ́dún àkọyọ ẹ̀tẹ̀tẹ̀ lọ́ra ti yín o. Bẹ́ẹ̀ fi ìyàwó mi lọ lọ́wọ́, mo fẹ́ sọ̀tọ̀ sí ìyàwó mi sinimá ti tó máa ti tọ́ lọ́jọ́ ìbí mi ọjọ́ ńlá tó ń tiṣẹ́ ní abàmì tó gbé ọkàn sókè róróró. gbogbo bá ti dé tó ládé kò sí ìsinmi mọ́. ilé ọlá níyọnu lóòótọ́ mo gbà. kábà mọ sáré ọmọ àgbàdua ni. ẹgbẹ́ báwo la ṣe fẹ́ kí tẹ́lẹ̀ ọbẹ̀ tí ò ní rú pa ní. kílódé wa mọ̀ sí ìbànújẹ́ pẹ̀kun orí fún wa ni o. gbogbo march third lọ́dọọdún lọ́jọ́ ìbí. ọjọ́ tó mú ìfura lọ́wọ́. ewì sẹ́ni tó lẹ́bọ̀ lẹ́rù kó má sàsùn para. rome tàwa yẹn mo fẹ́ kí ẹ bá mi fi ọgbọ́n kẹ́ lu ọgbọ́n kẹ́ fi gbé wa jáde kúrò níbẹ̀ ẹ̀yin lè máa mọ nǹkan tẹ́ ẹ máa sọ wípé ó ṣẹlẹ̀ sí inú rúùmù yẹn tẹ́ máa fi gbé wa lọ sí rúùmù mi. sinimá titun march third ọjọ́ ìbí mi another blockbuster tó gbóná girigiri tó dá jẹnejẹne bọ́lẹ̀ yàtọ̀ written produced and directed by Túndé Ṣóbáyọ̀ Siro Jagunmọ́lú director lẹ́kọ̀ọ́ látọ́jú ló package yẹ starring Ọdúnládé Adékọ́lá ọjọ́ ìbí mi. It's all ọjọ́ ìbí mi. You can't afford to miss it. Grab your copy now.